اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته هذا pẹ́ fún ọlọ́run ọba atọrọ كيف ìdè fún aṣáájú محمد صلى الله عليه وسلم ọlọ́run ọba eré tí adúpẹ́ fún náà ni ọba tí ó tún kàwáyẹ pé ká lè tún pàdé padà láàyè yìí lénìí lánàá là ń sọ fún ọlọ́run pé èrè ọlọ́run dákun jẹ́ ká tún ju ọ̀la lọ nínú àwọn àdúrà wa eléyìí tó gbà ọ̀kan eléyìí náà ń bẹ tọ́lọ́run sì fi hàn wá kó ń gbà á torí pé kò sádùn àtàṣe tí ó gbà ṣùgbọ́n ògede pé nǹkan mímọ abẹ ń gbà mí táwa ń béèrè lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́wọ́n bá lè kí ọlọ́wọ́ wá ṣe nǹkan yẹn fún wa á ó pàdó àtàṣe ògbà àdúrà yẹn sì gbà kéṣe pé kò gbà rípàdó àtúnṣe tọ́lọ́wọ́n mọ̀ mọ́ tí o ṣe ń tọ́ ń fẹ́ fún ọ ó ti ní àwọn nǹkan kankan tọ́lọ́wọ́n bọ́ fàdúrà rẹ̀ yẹn ṣe ìyẹn wàá túmọ̀ sí pé ọ̀sàdúrà ah, mọ́ ilé náà ló lé ẹlòmíì kó ń di àdúrà ṣíṣe alóhùn kúkú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látijọ́ yìí náà nítorí bẹ́ẹ̀ lé lórí kò ṣe fún un kọ̀ wá ní sàdúrà mọ́ wíwọ tó bá rí báyìí yá tètè péra rẹ padà o kò sàdúrà tó ṣe tí ó gbà o kò sí àdúrà tó ṣe tí ó gbà ọlọ́ọ̀bà àlekè ọlá ló máa ń tọ́ yíyọ òun ló sì máa ń tó bùkátà sí lákòókò yẹn ìyẹn ló fà á ló fi jẹ́ sí pé èyí tó ṣe fún ọ nìyẹn torí ìdí eléyìí bá a bá ń béèrè nǹkan kan tọ́lọ́wọ́ sì ti ń tà ń fẹ́ fún wa kìí ṣe kókó gbàdúrà wa o nínú èyí tó wá fi hàn wá pòun gbà òun lè léyìí pa aṣọ lánàá pé ìrẹ ọlọ́run dákúnjá tún ju òní lọ ọlọ́run sì ṣe àwọn náà látún pàdé ní tẹ́sírì lẹ́nìí àdúpẹ́lọ́dọ̀ ọlọ́run ọba náà ìka ìjẹ̀kọ́ máa bá aṣáájú wa ọ̀gá wa nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ náà máa bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tẹ́fà fi dáadáa tẹ̀lé ìlànà rẹ̀ àtúnbẹ̀rẹ̀ ọlọ́run ọba àlekẹ́ọ́lá àwọn òbí tó bí wa dákúnjọ́ jàre ọlọ́run sábà wa ṣàánú fún wọn àwọn tó jẹ́ olùkọ́ fún wa sábà wa sàn náà ní ẹ̀sán olóore o biramati ya rahman rahman abẹ́lẹ́ wọn bùbá tó ń jẹ́ olùdarí wa kọlọ́mbà àtọ̀ wọn sọ́nà níbi tọ́lọ̀ ń fi àwa náà há tọ́lọ̀ ní káwa náà máa jẹ́ olùdarí bẹ̀rẹ̀ láti inú ilé ara wa abẹ́ ìrọ̀ à ń kà láti gàtí rọmọdọ́ọ̀nù ti bẹ̀rẹ̀ tàbá wò wẹ́rẹ́wẹ́rẹ́ rọmọdọ́ọ̀nù náà ń lọ o kémi náà yẹra wo kí wọn náà yẹra wo kí ló ti gbèsè nínú rọmọdọ́ọ̀nù yìí tílẹ̀ bá súlé ní rọmọdọ́ọ̀nù di mélòó jàmá ó di mẹ́wàá àbẹ́sẹ̀ di mẹ́ta àbẹ́sẹ̀ di mẹ́ta rọ̀ǹdọ́n ní di mẹ́wàá sílẹ̀ bá sùn ẹrú ti bá àwọn èèyàn pé ṣé kéde pé mọ́mù tó fẹ́ fa kí ní ìsẹ́yìn báyìí àlìfà sẹ́yìn àlìfà sẹ́yìn àbẹ̀rẹ̀ wọn bá àlèkè ọlá ibi tá a bá dé ìdákùn mọ́jà àtàkù síbẹ̀ o dákùn eléyìí tó kù náà àwọn tá a gbà dé ibi tá a gbà dé ìrìnàjò jẹ́ ká gbà yókù o ntaawa fi gbà yókù náà dákùn ojú tó rọrùn fún wa ju ntaawa fi gba àwọn eléyìí tá a gbà síwájú lọ. برحمتك يا أرحم الراحمين bísí ńlọ náà ní ńlọ yìí o kémi náà yẹra mi wò tí bá tẹ̀lé sọ pé láti gbàtí Ramadan ti bẹ̀rẹ̀ àwọn tí mo rí ti síwájú wájú ọlọ́run ní ṣíṣe lélẹ́yìí kí ni wọn náà rí ṣe wa náà yẹra wa wò ǹjẹ́ láti gbàtí ti bẹ̀rẹ̀ ẹ̀mí èlò ló kí pé ẹ̀mí èlò ló kí jàmáà. gbà tí Ramadan ti bẹ̀rẹ̀ kùránì mélòó ló ti kà àyà mélòó ló ti kà súrà mélòó ló ti kà àbó tiẹ̀ ti parí kùránì gbogbo eléyìí náà ní kó kálukú àná máa bìrà wà léèrè o ọrẹ mélòó ló ti ta sàrà mélòó ló ti léèrè wípọ̀ òun jìnnà sí táà tó máa hu àwọn ìwà tọ́lọ́wọ́n ọ̀fẹ́ nu Ramadan gbogbo eléyìí náà nìkan kálukú wa náà ká máa kíyèsí o àwọn àwa ìtẹ̀ láti Ọlọ́run tọ́yẹ ká máa bí tẹ̀ láti Ọlọ́run kó wa ká kíyèsí o ǹjọ́mọ tó ń gbọ́dọ̀ sóbi rẹ lẹ́nu dáadáa nu Ramadan wọ bàbá tí wọn náà ń sojúṣe lórí ọmọ bákan náà sọkọ náà ń sojúṣe lórí ìyàwó tíyàwó náà ń tẹ̀ láti Ọlọ́run lára ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà òun wa náà ká o ara dáadáa tọ́lọ́run retí ń retí lọ́dọ̀ wa nínú ààwẹ̀ lékún àwọn eléyìí tá a ti ṣe tẹ́lẹ̀ òun lè lé ìkún kálukú wa náà ká kíyèsí kọ́lọ́run kó gbà níjọsìn fún wa. àyà tí a kà lánàá tá a fi dúró tí gbàgbé òun náà ni àyà ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́sàn-án àyà one eighty two níbi tí ọlọ́run ọba Allah títí sì díẹ̀ múlẹ̀ ìpòhùn ìsọ̀ba alábòsí o nítorí kálukú bá ṣe náà ni ó gbà o nítorí kálukú bá ṣe òun náà ni ó gbà o ọlọ́run ọba wa ìsọ̀ba alábòsí nítorí kálukú bá ṣe náà ni ó gbà bàbá kan ti sọ pé kíni báyìí ni zari òun yá hafidul balaya mal'aman ya'ma qalbuhu amahu mal'aman ya'ma qalbuhu amahu zari ul khataya gbogbo ẹni tó bá ìgbìn oko àti ṣe ẹ̀rí zari ul khataya gbogbo ẹni tó bá oko àti ṣe hasidu libalaya èrè àdánwò lòun náà kò wò ẹ̀rí yorùbá wa náà sọ̀rọ̀ hàn ní tí àbá àbá sí máa wí. fa ní èèyàn nítajà ìpè àbí kó ṣe kẹ́nẹ́ ẹ́ owó òkúta náà ni ó gbà ntọ́ ọba ntọ́ ọba gbìn lọ́ọ̀ká àìgbà àdùbọ́sà kọ́ wa débẹ̀ kó lóko mi tó àlùbọ́sà gbogbo sílẹ̀ ṣùgbọ́n ẹ̀fọ́ lówó mo fẹ́ já mbẹ́ ọ̀hún ọ̀hún tán rẹ jẹ ni ó gbìn ẹ̀fọ́ tẹ́lẹ̀ ni ọba ti gbìn ẹ̀fọ́ àlùbọ́sà tó gbìn náà lórí já mbẹ́ lórí tú mbẹ́ wọ́n tó gbìn àgbàdo tó wá ní ọkà bàbá mo fẹ́ já mbẹ́ ọfẹ́ pinna nù ọlọ́wọ́n bá wọ́n ti sọ gbogbo pinna torí ìdí eléyìí zárẹ̀ wọn lẹ́kọ̀ọ́ tọ́ yá á sì dolè bàlá yá mẹ́lẹ́ àmà ìyá mà kọ́líbù ó àmà wù. bàbá ni mẹ́lẹ́ àmà. mẹ́lẹ́ àmà ìyá mà kọ́líbù ó àmà wù. bàbá ni kìí ṣàfọ́jú ẹni táwọn àrídìí òrí nìyẹn kìí ṣàfọ́jú ṣùgbọ́n ẹ wá wo ẹni tó jáfọ́jú òun lẹ́ni tó yẹ pé kọ́líbù ó àmà wù òun náà lẹ́ni tó kàn rẹ̀ fọ́ gbogbo ẹni tọ́kàn rẹ̀ bá fọ́ òun lẹ́ni tó fọ́ òun ló fọ́ lọ́kàn o torí pé kíni àzàwí lẹ́bà sọ ẹrẹ́fẹ́lá ẹ̀yà tí wà ìǹfààná o wàdàwí lẹ́bà sọ ẹrẹ́fẹ́lá ẹ̀yà tí wà ìǹfààná o wàlùkùmùrù máa kúùdù wà ìǹlámù yóò fọkọ́ di wàlùkùmùrù máa kúùdù wà ìǹlámù yóò fọkọ́ di pàdàwìlì bá sọ ìr àwọn tí wọ́n lóye inú àwọn tí wọ́n lójú inú fìlàyà ti wá ìǹfà náà o ayé ni wọ́n mọ̀ wà kọ́dà bí wọ́n ti kú tẹ̀bà nígbà mọ́. wàlìkúmùrù ẹni tó fọ́nu fọ́ra màfùkúùtù àti sàfẹ́kù ẹ̀ wàyí lámìlì fòkọ́dì kọ́dà bí wọ́n bẹ lórílẹ̀ káàrin. torí ìdí eléyìí ẹni tó bá gbin oko àṣìṣe èrè àdánwò náà ní ọ̀ka ayé gbá àlùbọ́sà kájẹ́fọ́ ìwà tó wù náà ń bá nítorí ọba sèélẹ̀ náà lọ́ọ̀bà lọ́lọ́ọ̀bà àlejò ọlá ń sọ fún wa níbi ayà ilé ìta ti dúró wípé ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim dhalika bima qaddamat aydikum wa anna Allaha laysa bidhallamin lil 'abid. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد àrípá yàtọ̀ ṣáájú ẹ̀ ọlọ́run ọba àlékè ọlá ní zuku adaba alhariq ẹ máa jàjẹ yóò yà ìyà tí máa jó ni bí ìgbà tí náà ń jó ni bẹ́ẹ̀ ni irú ìyà tí ó máa jẹ ti yín. àwa wò pé kí ló fà á ọlọ́wọ́ bá àlejò ọlá ni ẹ má jọ yà yín lẹ́nu dálíkà bí máa kọ́ dá màtí ayé fi kún. nítọ́fà tí irú ìyà yóò fi jẹ́ ti yín ẹ̀yin Yẹ̀húdí òun ni wípé ntẹ́yìn náà fọwọ́ ara yín fà ní. ntẹ́ ṣe ló bí yà yẹn ẹ lọ mọ̀ yín pé dájúdájú òun ọlọ́run òun ń sọba alábòsí fún gbogbo ẹrú. òun ń sọ alábòsí fún gbogbo ẹrú o nítorí kálukú bá ṣe òun náà ní òbá torí ìdí eléyìí ọlọ́run ọba ọba Allah ó ń sọ fún wa wípé ní àyàtọ̀ wa tún tẹ̀lé ó tún fẹ́ tún sọ fún wa nínú ọ̀rọ̀ táwọn tó já àwọn yẹ̀wúdì tí wọ́n tún máa ń sọ lọ́rọ̀ nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n tún máa ń sọ ọlọ́wọ́ bá lè pẹ̀lú lọ́jẹ́ ká mà nínú eléyìí nínú àwọn ọ̀rọ̀ burúkú tó tún jáde lẹ́nu wọn ẹ̀wò tí wọ́n ṣe náà àtàkà sáájú nínú nǹkan tí wọ́n ṣe sáájú ni pé wọ́n fi ìròyìn tí ò ṣe tọ́lọ́ wọn fi ròyìn ẹ̀ wọ́n ló lòsì lọ́lọ́run wọ́n lọ́wọ́ ọba tó túbù káàtà sọ́dọ̀ àwọn lọ́lọ́run bákan náà wọ́n ẹ̀rí kódà wọ́n tún pa nínú wa abẹ́rìkà. àyà tó wá tẹ̀lé ọlọ́run wa fẹ́ sọ nínú irọ́ wọn tí wọ́n tún pa bàyánu kẹ́díbìlì yẹ̀wúdí ìsàlàyé nípa arọ́ àwọn yẹ̀wúdí fi dàwa ọ́n nípa àwọn nǹkan tí wọ́n ń wí pé anna ń lọ àyídá ìlẹ́yìn aláyún nínú bí rọ́ṣọ́ọ̀lù ni ọlọ́run ti sọ fáwọn ṣáájú. ọlọ́run ti bá wọn ṣàdéhùn ẹ̀ wípé ní àwọn ò ní nígbàgbọ́ ní òjíṣẹ́ kan tó bá wáyé àtáyátì àtáyátì àwọn tí kò bá ní àbí kó ṣe wípé òjíṣẹ́ yẹn á mú mùjísà wá fáwọn nínú ìran mùjísà táwọn wá ń retí ńgbà náà òun náà ni kó ṣe wípé. àwọn ò ní nǹkan kan táwọn ò ṣe ìgbìyànjú sójú ọ̀nà ọlọ́wọ́n ọba bíi kíni wọ́n ní bíi káwọn wá àyàwáàn káwọn wá lọ gbé ẹbọ náà ní ìtumọ̀ ẹ̀ náà nìyẹn gbígbà tí kápẹ́ yẹn lọ gbé ẹbọ sórí ta kọ́ wá gẹ́gẹ́ pé tí ó gbé ẹbọ òun bẹ̀ òun ni iná kan tí ó wà láti sánmà látòkè ìmọ́lẹ̀ iná funfun iná bíi funfun kan yóò wá bíi ìmọ́lẹ̀ wáìtì kan yóò wá òun yóò wá gbé ẹran òun lẹ̀ tí àwọn bá ti rí eléyìí eléyìí wọn fi hàn yín pé ẹni tó wá yẹn òjíṣẹ́ tó yẹ káwọn gbà fún lóòótọ́ ni abẹ́rẹ́ ìjà wọ́n ní àdéhùn nìyẹn ló bá lórí yẹ gbogbo àwọn òjíṣẹ́ tí bá ń wá ọlọ́wọ́n bá lékè ọlá gbọ́dọ̀ fún wọn ní mùjíṣà tí wọ́n ó máa ṣe ọlọ́wọ́n bá lékè ọlá sì ṣe bẹ́ẹ̀ fún wọn lóòótọ́ ǹjẹ́ wọ́n gbà fàálmì tí wọ́n tara bẹ́ẹ̀ gbà rántí ọlọ́run ṣé wọ́n tara bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé ọ̀rọ̀ lọ nínú bẹ́ẹ̀ láyà tá a bẹ́ wá kà yìí lè ní bẹ́ẹ̀ sọ fún wa pé òpùrọ́ ni wọ́n òpùrọ́ ni wọ́n tó wáyé pé káwọn òjíṣẹ́ ọlọ́run ká ṣe mùjíṣà fún wọn ni èwo ni ọ̀bẹ́ ṣe mùjíṣà kan náà àwọn òjíṣẹ́ ọlọ́run tó wá jẹ́ sí wípé nínú tó tún wá fìdí múlẹ̀ nínú tíra àwọn títí tàwúrọ́ọ̀tì ni wípé wọ́n ní bẹ́ẹ̀ nu tàwúrọ́ọ̀tì. nínú àwọn olùmẹ̀sìn pàápàá jùlọ àwọn àbá onítẹ̀sír wọ́n ní ń síra wọn ṣíṣe tàwọ́rọ̀ wípé ní a ti ṣe násìkò nǹkan tí wọ́n sọ yẹn láti ẹ̀kọ́ yá wà lóòótọ́ wípé ní ànábì wa Ìsá kò ní ṣerú nǹkan tí wọ́n wí yẹn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́mọ̀lẹ́tì yẹn náà lọ́dọ̀

wọ́n ní kí òṣùpá kó pín wọ́n láwọn fẹ́ kó òṣùpá yẹn ó pín ẹ̀dàkùn òṣùpá pín àbí òpin òṣùpá ti pín lóòótọ́ ẹ̀ kí ni wọ́n tún wí wọ́n ní ìdánidàrí abẹ́rẹ́ ìdánidàrí ewo tiẹ̀ tó wá ní mùjísà tó tóbi tó tó alukur'an ọlọ́run sọ alukur'an kalẹ̀ ọlọ́run ni ẹ múrú ẹ̀ wá ẹ rírí ẹ rúrú mú wá mùjísà ńlá nìyẹn gbogbo orú nǹkan wọ̀nyí ọlọ́run bá àlejò ọlá ó fẹ́ sàlàyé fún wa láti lè jẹ́ sí wípé bí wọ́n bá tiẹ̀ ń pè ànábì nírọ́ ká ànábì ọmọ bànújẹ́ wọ́n ti pa àwọn ànábì ọlọ́run ṣáájú náà nírọ́ ọlọ́run fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún ọnú àwọn àyàtà fẹ́ kàyé wípé àwọn yẹn òpùrọ́ ni wọ́n àwọn àyàtọ̀ sì máa tẹ̀lé yóò máa jẹ́ tẹ́sílíyà fún ànábì yóò máa jẹ́ kíni tẹ́sílíyà àbí pé táàzíyà láti rọ ànábì lójú wípé ìrà ànábì ọ̀ àní ọmọ bànújẹ́ kọ́dà wa ámúlù aláṣọ́bùr wa tabat píkà nábì wọ́n sáà kú olórí ntọ́ wà ó sì máa mú mára ló fà á gbogbo wọn náà ti jó lórí kan sọ fúnra wa gbogbo gbà a ẹ kárí kọ́sẹ̀ nù sí ànábì nìyẹn wọ́n ti dúró déédéé lórí ẹ̀sìn rẹ ó ra àwọn tí ó ó rí àwọn oríṣiríṣi àwọn nǹkan tí ó fẹ́ máa gé ó yìí pé àbí mi nì sí lọ́nà ni torí pé ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n máa ṣe nǹkan míì yóò abẹ́ dá ìgbà tí wọ́n nìkan lọ bẹ́ ríra rẹ̀ wọ́n máa fẹ́ fojú wọ pé bí kí wọ́n máa wọ́n wọ pé aláṣejù ṣe sùúrù kódà wọ́n sọ̀rọ̀ sí ọ wọ́n fi ẹnu sọ wọ́n fi ìwà sọ wọ́n fi ìṣesí sọ kò sí tí ò ní wáyé ń bẹ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ sáà nẹ́bì náà lóríṣiríṣi òun lọ́wọ́ bá a nínú àyà ìtàyè bá tún gbà wá àyà tó tún tẹ̀lé náà àmọ́ lọ́bẹ̀ ọlọ́wọ́ bá lè kọ́ láǹsọ fún wa yí pé. àlẹ́ sọ fún wa nínú àyà yìí nípa ní ọlọ́ni ẹ̀rọ àwọn ẹni tó ṣe wípé wọ́n a máa sọ jáde lẹ́nu wa pé iná lọ ayídáyílẹ̀ iná ọlá ti bá wọn ṣàdéhùn sọ ṣáájú fáwọn kí sọ àwọn ò ní gba òjíṣẹ́ kan gbọ́. àtàyà ti yàrá bẹ́kọ̀rọ̀ bá nínú táàbùrù nà. àwọn ò ní nígbàgbọ́ tó jíṣẹ́ kan títí tó jíṣẹ́ náà fi ṣe mùjíṣà tá a bá ní mùjíṣà òun náà ni àwọn àmì ọtọ́lọ́wọ́ ọba àlékè ọlá máa ń gbé láwọn ànábì ọlọ́wọ́ ọba lọ́wọ́ àwọn mérekù tá ọlọ́wọ́ máa fi fìdí ìjà ànábì ọlọ́run ọba àwọn ànábì ọlọ́run múlẹ̀ nígbà náà léyìí tó ṣe wípé ó yàtọ̀ sí kàrọ́mà àwọn ẹni ọlọ́run ló ní kàrọ́mà àwọn ẹni ọlọ́run ni wọ́n ní eléyìí ni tí àwọn yẹ̀wúdí ń sọ náà lọ́hùn gẹ́gẹ́ bọ́lá ọba àdékọ́ láyé sọ fún wa pé alẹ́ wọ́n ní àwọn ọba àwọn ti jọ ládéhùn pẹ̀lú ẹ̀ ó ti sọ ládéhùn báwọn ti sọ ṣáájú. báwọn ò ní gbà kò jíṣẹ́ kan gbọ́ àyàfi kó jíṣẹ́ yìí ń mú mùjíṣà tó wá nínú mùjíṣà tí wọ́n ń sọ ń gbà náà nínú ìṣesí òun ni kó ṣe yí pé ká gbé ẹran bíi ewúrẹ́ àbí bíi àgbò ká gbé kalẹ̀ láàyè kí iná kan wá wá láti sánmà kí iná yẹn kọ́ wá gbé ẹran yẹn kó gbé lọ sókè wọ́n ní ẹni tó bá lè sèyẹn náà ò sí ti ọlọ́run òun làwọn tó nígbàgbọ́ sínú ẹ̀ abẹ́rẹ́ kò sí tí wọ́n ń sọ kéèsè pé yẹn nìkan ni pẹ́ni tó bá lè mú àwọn àwọn tó jẹ́ àmì oríṣiríṣi báyẹn wá ẹ sì rí pé lẹ́nìí náà. ìṣẹ̀lẹ̀ yẹn náà ṣẹ́kù lórílẹ̀ bó ṣe wà ní líǹkì lọ́wà ní gbàǹjà ọ wà nínú mùsùlùmí ọ wà náà tètè mùsùlùmí tẹ́bá ní bá ń dá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tẹ́lá àfa kan lé ní ẹ nínú kó ṣe pé ọ jẹ́ àfa kan tọ́lọ́mbà sírí ẹ̀ kọjá kó ń sún náà ni tọ́ba jáde tọwọ́ sọ àà aṣọ lọ́wọ́ tọ́ba jáde wọ́n rí i pé nu mọ́tò gidi ó ti jáde ẹ rí i pé ọkùnrin sílẹ̀ ọgọ̀rọ̀ àwọn ẹgbẹ́ tí ọ̀bẹ gbà gan tẹ́lẹ̀ alárọ́gbìn à ń fì yín alámọ́dá alárọ́gbìn à ń fì yín wọ́n gbà tí láti gba ọlọ́run ti sàmì eléyìí ẹja gbà fún. àbí nídàkejì náà ni láwọn tí èsì ẹ̀rìn lana sún náà kó ṣe yí pé ó ní kúwàtù ṣètò níyà kan lábẹ́lẹ̀ tí fi ń darí wọn ó ní àlìjẹ̀nú kan ti ń lò tó ṣe wípé tó bá ti sọ wípé kí nǹkan kan ṣẹlẹ̀ ìyẹn dàbí ìrújú lójú wọn nǹkan ìyẹn ṣẹlẹ̀ látara bẹ́ẹ̀ ẹ̀rí dáhùn máa sátọrú ẹni bẹ́ẹ̀ náà káàkiri ó ti wá láwọn tó ti táwọn àlìjẹ̀nú ti bá wọn bẹ́ẹ̀ dọ́dọ̀ rẹ̀ ẹ bá gómìnà ń bẹ̀ bẹ́ẹ̀ dọ́dọ̀ rẹ̀ ẹ bá mínísítà ń bẹ̀ torí pé àwọn àlìjẹ̀nú yẹn máa bó ti lọ control ẹ̀mí wọn pé ẹ̀ máa wá eléyìí ṣe nǹkan tó le kìí ṣe tó le rárá ọkàn nínú àlìjẹ́nà dé tọ́wọ́ ti nídìí àlìjẹ́nà wọ́n náà lè máa kọ̀ǹtró gómìnà onímọ̀ kọ̀ǹtró onímọ̀ kọ̀ǹtró pẹ́sidẹ́ǹtì gan. eléyìí tá à ń sọ yìí kìí ṣeré ìtẹ́sùmọ̀ fẹ́ nìyẹn tó bá ti wọ ọlọ́run náà ó lè má ṣe ṣe bẹ́ẹ̀ fún ọ ọrùn yóò tún wá bàjẹ́ àmì ìtọ́pọ̀ jù nìyẹn ló bá lọ́dún lẹ́nu fáwọn èèyàn fẹ́ dúró dédé ìyẹn lọ́wọ́ bá lẹ́kọ́ lábẹ́ sọ fún ànábì pé rẹ ànábì méjì yẹn jọ lójú o dúró dédé lórí ọ̀nà tiẹ̀ o torí ibi tọ́pọ̀lọpọ̀ náà ti sọnù lẹ́ni nìyẹn ọmọ awura rẹ ipa àbá sí lọ́nà ni àbí ń táǹsẹ̀ yóò rí bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà wọ́n máa tì yàn tì kùtì àwọn èèyàn ṣe kẹ́nẹ́ àwọn máa tì yàn tì kùtì àfihàn lọ́wọ́ fẹ́ tún fún wa ń bì bó ti jẹ́ sí wípé àwọn wọ̀nyẹn níjọ́ náà lọ́hùn wọ́n ń sọ fáwọn ọ̀nàbí ọlọ́run tọ́lọ́run wọ́n ń sọ fáwọn ọ̀nàbí wípé ní àwọn ọlọ́run ti bá wọn ṣàdéhùn wípé ní àwọn òní òjíṣẹ́ kata àwọn gbà wá kó jíṣẹ́ yẹn kó ní àwọn mẹ́rẹ́kù kàdí ó ṣe. láwọn sọ fún wa wípé lẹ́ni náà bẹ́ẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n máa retí wípé káwọn tó lè nígbàgbọ́ nù gàtẹ́ nìyẹn ń sọ àwọn gbọ́dọ̀ Kawari kule ada, áádà tí mo pè kàwárí kò lè áádà àwọn mérekù náà ní jẹ́ bẹ́ẹ̀ àwọn ìwà tó yàtọ̀ sí ti yín díẹ̀ kẹtẹ kó lè ṣe kankan tó sì yàtọ̀ ní sìgágá àwọn yóò máa retí ẹ̀ tán. gbogbo àwọn nǹkan wọn yẹ ìmọ̀ jẹ́ káwọn èèyàn jọ ìmọ̀ jẹ́ kí nǹkan jọ àwọn èèyàn lójú. láwọn sọ pé bóṣe wà ní líìkì lọ́wọ́ àgbàǹjà tẹ́ bá lọ́pọ̀lọpọ̀ ilé ìjọsìn mí náà léni léèdè sí ilé ìjọsìn mùsùlùmí bí táwọn náà ń pè ilé ìjọsìn lọ́dọ̀ wọn tẹ́ bá rí i ti ń kún ẹ̀ẹ́dì ní pé àáfà ilé ìjọ yẹn ó ní mérekù kan lọ́wọ́ bẹ́ẹ̀ tí wọ́n máa fi taari wọn ni bẹ́ẹ̀ tí ó sì máa fi pa àwọn idán kan fún wọn tí wọ́n máa jọ wọn lójú tí wọ́n máa dà lọ́bẹ̀ èyí tí ọlọ́wọ́ bá lè fi ọlábẹ́ sọ bá nẹ́bí ń bí tó sì fẹ́bí díẹ̀ múlẹ̀ tí ń sọ bẹ́mi náà òun pé mẹ́jẹ èèyàn jọ lójú mẹ́jẹ àwọn èèyàn tí ọ́n ti kú tì torí pé tí wọ́n bá tí ọ́n ti kú tì tán wọ́n yọ tọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ ẹ̀rí oníwákà kan táwọn bàbá wa máa ń dáńjọ́ òun táwọn náà sì ti gbọ́ yé láti gbàtà ti wà kéke wà ní ẹ̀tàn táà ayé tàn ẹ̀ ò ẹtàn táyé tàn ẹ ò ló gbójúlé wọ́n pàfi ìwọ àfiwọ́ òun fò sókè wọ́n pàfi ìwọ àfiwọ́ omi lọ́rùn omi lọ́rùn jìgìdì táyà Toyota báyìí orí ọmọ wó pẹ̀lú mìíràn ẹtàn táyé tàn ẹ ò ló gbójúlé à ṣé ìtàn tàn òun ló gbójúlé ọ wọ́n yọ sọ́ọ̀tì lẹ́sẹ̀ rẹ nísìnyí tọ́ba ti fọrùn gúnlẹ̀ nísìnyí wó pẹ̀lú mìíràn. ó wá kú wọ́n lé ọ́n le kúlé wọ́n náà sásakúta torí pé owó pé à kí la lè jọ wọ́n lójú náà à ebi kún lè fi náà ni à tó bá rọra ó o irú ẹ̀ náà ni wọ́n sọ fún ànẹ́bì ti pa padà pé wọ́n sọ yẹn má jẹ́ jẹ wọ́n ti bẹ́ẹ̀ ọlọ́run ولقد جاءكم رسل من قبل ọlọ́ní ìrà nẹ́bí tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ ẹnu lásán ni sọ fún wọn yí pé àwọn òjíṣẹ́ yanturu ti dé wá báyìí ṣáájú tèmi ànẹ́bí oríṣiríṣi bayinat òun ni wọ́n mú wá àwọn oríṣiríṣi mùjísà òun ni wọ́n ṣe bayinat yẹn àwọn àbọ̀ ni àwọn mùjísà ni àwọn oríṣiríṣi mùjísà ni wọ́n mú wá anábì sọ́ọ́lẹ̀ ebe ẹni ká pàtà ó bí rànkúnmí rànkúnmí jáde bí àbí ọ̀jáde ń bẹ̀ ẹ̀yin mélòó lẹ tara rẹ̀ bàbá anábì wa sọ́ọ́lẹ̀ látara tó sì yẹn anábì wa Musa ṣebí pọ̀ pàdé jò ẹ̀yin mélòó látara gbà fún ṣebí ń jọ́tọ̀ ẹ̀fẹ́ tẹ̀rí inú omi ń jọ́ kínní àná tíbi ìdáwọ́ náà lé yín bọ̀ ṣebí wọ́n sọ pé pọ̀ pààyàn náà anábì Musa ọlọ́run kò fi na ibi omi tí àpáta sì hù níbi omi tí wọ́n sì gba orí àpáta kọjá gbà wọn kọjá tí wọ́n kọjá lọ́hùn tán ṣebí pọ̀ páyì náà lọ́lọ́run tó ní kóbi na omi padà nígbà tí fìdí ọ̀hún náà wọnú rẹ̀ tán tó ṣe kéne tó sì fi gbé fìdí àwọn náà mì ǹgàtẹ́ jáde tán tẹ̀ tún padà máa ń tẹ́ tún sí lẹ́yìn ìgbà náà tàwọn bàdí ìsirayílà sínú àtúmọ̀ tẹ́ tún sí lẹ́yìn ìgbà náà yóò wá lọ́wọ́ ajẹ́ kí wọ́n lé wọn lè kú lẹ́sí tí wọn náà kàn wá dààmú ara tí ó rò pé wọn ò fẹ́ tọ́lọ́run òkè tọ́lọ́run ni wọ́n fẹ́ má jẹ́ wọn tàn jẹ má jẹ́ wọn lé ọ́n lè kú lè wọ́n dúró lórí tọ́lọ́run tó wọ̀ wá ayé ọ̀fẹ́ máa sọ fún ọ wípé kó o ṣe bákan ní tìtorí ìfẹ́ ẹnu títí wọn torí bá abẹ́ àtìkù ni o kìí ṣe tó wọ́n dúró lórí tí wọ́n bá fẹ́ ṣe lórí ntọ́nà ọba àlejò ọláwí lórí ntá nẹ́bí sọ ntọ́nà ọba bíi amúlẹ̀ bá nẹ́bí nìyẹn o. oríṣiríṣi àwọn mùjísà làwọn ànẹ́bí ọlọ́run ṣáájú ṣe tòun ti bẹ́ẹ̀ mélòó ló nígbàgbọ́ nù mélòó ló nígbàgbọ́ fún wa nù wọn mélòó nígbàgbọ́ rẹ̀ dúró pẹ̀lú àwọn kẹta ànábì ọlọ́run wọ̀nyí ṣe. ìyẹn lọ́wọ́ bá àlejò ọlá ń sọ fún ànábì kírẹ́ náà gbọ́ yé ẹ apron tó bá lè jẹ́ kí àwa náà kúwọ́n náà mọ̀ bá wa wá bíi. Eh, ilé kìíní àwọn táwọn ń àwọn náà àjá ìṣẹ́yàn kéèyàn báyà kanáà lájọ ń sọ ọlọ́run kanáà lájọ ń pè ọlọ́run kanáà ń pè o ọlọ́run kanáà kájọ ṣe kíni mùsùlùmí ọlọ gbọ́ eléyìí dáadáa ọlọ́run kanáà ká ń o àwọn ń pè ọlọ́run mẹ́ta wọn àwọn ń pè ní ń dá jọ kẹ́kẹ́ náà a ah, ah. mùsùlùmí ẹjọ́ rí wọ́fà kó ẹ jẹ́ kí ẹ jẹ́ kẹ́sì wa ó yé wa o ẹ mẹ́jọ àwọn èèyàn máa tàn wá jẹ ẹ á wà lórí ìlànà nù ẹ wà lórí ìlànà Allah àti bá bó ṣe júwe Ọlọ́run fún wa o. àwọn alẹ́ máa wá bọ̀ nítorí báwọn náà ti dá ọgbọ́n gbóhùn náà bá nẹ́bí eléyìí náà làá máa kà nú alukur'an wọ́n máa wá bá ẹ̀yìn lè sọ pé ẹ̀ àfà à tẹ̀bálẹ̀ bá ń ṣe tẹ̀bálẹ̀ bá ń ṣe tọmọ mi tó wà lamẹ́ríkà bá fi lè wálé ìyá ń jẹ mí láti jẹ́ tọ́bẹ̀ lè wálé à kọ́dà èmi náà máa kírun èmi náà máa kírun ìyẹn làbá mi náà wà máa yọmọ òǹfà téèyàn lè fi fàyàn wájú láti amẹ́ríkà òun náà ti gbàgbé ara ẹ̀ òun náà wá rìn ìrìnkúrìn káàkiri bí tóun náà ti ti ń jà fún kẹ̀kẹ́ ọlọ́ba tó kọlu mọ́tò tírélà wa gbáhùn náà torí pé bí tóun náà ti wọ́n wá fún wa káàkiri ló ti lọ lè wá ó parí jẹ̀nu kárí jẹ̀nu lòun náà tún mọ́ lọ lè fà wọ́lọ́ọ̀yì àwọn èèyàn wọ́n wá fún wa ó ẹ̀rọ ọmọ kan ya kan bẹ báyìí tó ń fẹ́ fẹ́ báyìí ya yẹn ní burúkú owó tẹ́ ẹ bẹ́ẹ̀ báwọn fà sí yóò ti gbàgbé pé ànábì ní ọ̀dà ìmọ̀ sàsómìnrin ànábì ní ọ̀dà àbánáwá jókòó òun bá wọn lọ máa bá wá àlèkétà àlékà máa bá àtàwọn nǹkan mí náà tí wọ́n máa ń ṣe pé ọ lọ lè hàn wá hàn tó lọ́wọ́ hàn wá àdìsí kọ́ àdìsí àwọn ọ̀tá mi ní kọ́ bá wà hàn tán kọ́ wá bùn mímu bẹ́ẹ̀ lójú kọ́ wá ká ní ẹ̀sìn kọ́ wá lọ lè rí mọ́ inú àrò àbíkọ́ lọ́ọ́ rí mọ́ ilé ìwẹ̀ ibi tó mi ti omi ìdọ̀tí ti ń sàn jáde àbíkọ́ lọ́ọ́ wá bí ẹgbẹ́ sọ́kèwé tómi ìgbẹ́rin jáde kọ́ lọ́ọ́ rí àyà kùránì tó hàn sí òun kọ́ lọ́ọ́ rí mọ́ bẹ́ẹ̀ torí kíni torí pọ̀ ọ̀fẹ́ bá wọn ọ̀fẹ́ kọ́ fẹ́ ẹnìkan torí pọ̀ ọ̀fẹ́ bá wọn mú ẹnìkan wálé ìtẹ́wájọ sọ náà ni wípé fẹ́ bẹ́ẹ̀ lè báwọn orí mú wálé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn abílẹ̀ òun ti lọ yóò tún máa sọ ọmọ gan pé òun ti lọ lé pásítọ̀ dánwò òun ti lọ dáwọn babaláwo gbogbo wọn ṣe tì wọn wá rí pé wọn lẹ́yìn àfa rẹ̀ léṣe àmọ́ tẹ́wá bílẹ̀ ṣe tẹ́wá bílẹ̀ ṣe tó fi wálé ìjọ máa tàn ọ́ jẹ tí wọ́n ló mú lọ wọ́n ló dé mọ́ òun pẹ̀lú pé òun bá bá mú wálé tó wáyé pé ẹni kọ̀ǹdíṣàn tí wọ́n á fún ọ kó ẹ wọ́n ti ṣe gbogbo àwọn tó jọmọ́ bá yẹn fún ànábì sallallahu alaihi wasallam wọ́n ti ṣe òjíṣẹ́ ọlọ́run tó ṣáájú lọ́lọ́run sọ gẹ́sẹ̀ yẹn wọ́n lẹ̀ tán ra ẹ jẹ́ bá wá bọ́ ìlànà tọ́lọ́run tà ànábì níbi bá sọ̀rọ̀ kọ́ wá pé ẹ nígbà tí yẹn bá bọ̀ wọn kí ń wọ́n náà wà tún di babaláwo tí babaláwo ti ṣe tí ó ní òṣìṣẹ́ ó ti lọ̀dọ̀ àwọn ènìyàn náà ní òṣìṣẹ́ ó wá wádọ̀ sí ẹ ìwọ́n wá kóògùn náà òun wá kóògùn lérí gbáà kí ni jẹ́ bẹ́ẹ̀ kò lè gbà á lọ́jọ́ méje pàtàkì sàtìlà lọ́jọ́ méje wọ́n náà bá bẹ̀rẹ̀ sí sáwọ́pọ̀ àlìjẹ̀nú àlìjẹ̀nú wà bọ̀ mú wálé lóòótọ́ hm. ẹ̀ lọ́dì jẹ́ lọ́wọ́ mu wálé lọ́yà dìdìrín àbí kó sì má rí nǹkan gidi mú wálé mọ́ ẹnẹ́ tó ní nǹkan dáadáa lọ́hùn tẹ̀sí sàtì tó fi wálé gbogbo pọ́pátì rẹ̀ gan ó lè wéṣẹ̀ dànù tọ́kàn wọn bọ̀ wálé torí pé ntẹ́ fẹ́ rántí yẹn kése nọ́mà ló fẹ́ wálé ọ̀nọ́mà ló fẹ́ wálé ẹ wàá gan wàá nílé rí ẹ jẹ abẹ́rẹ́ nǹkan torí ìdí eléyìí bí wọ́n bá wá bá wa lórí àwọn kọ̀ǹdíṣàn kan ká má jẹ́ yẹn gbogbo ọ̀nà tó wù kó lè gbà wá ká jọ jẹ́ wá lójú léyìí tí ó ti gbé wa kó nínú lànà tiwa léyìí tí ó pa ti tì wá sí kùtì bákan náà àbá alẹ́ kéwú ẹ̀rí tó yẹ pé wọ́n náà ronú pọ̀ ọbẹ̀ ọbẹ̀ lọ́mọ ọwọ́ ń wọ àwọn tí wọ́n ti ń kọ́ ń kéwú ṣáájú. nígbà bá ní wọ́n sanwó lé kéwọ̀n ní san lóṣù kọ́yé kọ́ yanjú ẹ̀mùgbà tó bá tiẹ̀ ó tí ogun bá tiẹ̀ sán gan tó bá pa ogun ẹ̀gan pọ̀ èló ń gbogbo ẹ̀ tó gbé bùkátà rẹ̀ kọ́ wáyé pé wọ́n náà pé tẹ́bi eh, tí fẹ́ yàwó sínú ẹ̀lẹ́lẹ́ tẹ́bi náà máa bímọ tí wọ́n ní wọ́n sanwó ilé ìwé ọmọ mi tẹ́bi tẹ́bi ló ti wọ́n pé mi náà máa kọ́lé lélẹ́yìn ṣé à ní wọn dọ́gbọ́n ti báyìí ní tó bí ọgbọ́n nígbà tó yẹ pé tó ti ń kọ́ ọmọ gan wọn àti ẹ̀kú sanwó wọn ò sanwó déédéé <laughs> ẹ̀rí ọ̀gá náà àbá àkọlọ́kọ̀ bá ti dáadáa fún wọn. wọ́n lọ sí wọ́n láà tẹ̀lé nìkan lọ bìkan á lọ bá tọrọ ìyàwó àbá àtàǹtì lọ bá tọrọ ìyàwó yìí ń kọ́ ọmọ nkéwù náà ni wọ́n bá débẹ̀ ni à bàbá tí ó lọ mọ́ ó ní tàlẹ́lẹ́ wá tọrọ wọn fún ẹ àwọn sars lágbájá náà ni tí wọn bá yín kọ àwọn ọmọ yín ní kéwù àà àà bó bàjẹ́ àbọ̀mọ̀ òun lọ́kọ sábà àbá lágbájá ló wà bọ̀mọ̀ òun fún àtẹ́wọ̀n ọmọ tí àwọn olówó lè ké bá àtàn lóṣù náà ló fi bọ́mọ. abẹ́ẹ̀dìgá sẹ́ẹ̀dì wáyé ti ń pa Islam òun fúnra àwọn gánmà ìpóhùn kan ò sanwó déédéé sẹ́bi tó wọ́n ti bọ́mọ náà nìyẹn àwọn ò ẹ wo ọ̀rọ̀ yẹn sẹ́mọ̀ yìí pé tí ẹ bá ṣe pé gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ti jẹ́ tẹ́sílíyà fún wa ṣáájú ó lè sọyẹn nù òun ló kó bá bá àwọn ràmánì àgérí òun ló kó bá bá àwọn ràmánì alápàtà èèyàn àtàwọn tó tún jọ wọn tó di wípé wọn ń gbé àwọn èèyàn sówó torí púpà tó bá wò ó pé ah níbo làwọn náà tó wá fẹ́ lù lọ báyìí bóyá rú àbùkù báwọn náà ti kàwọn náà rí irú àbùkù yẹn bí ó ti kàwọn náà rí òun ló sì tún lé àwọn míì náà débi wípé ńjọ́ tẹ́ bá lẹ fẹ́ sàkíkọ̀ wọ́n wàá bá yín tó kalẹ̀ àdúrà bẹ̀rẹ̀ ó ní iye tí ó bá dé bẹ́ẹ̀ bá ti san iye tó yẹ kó bá dé àdúrà bẹ̀rẹ̀ wọn ẹ̀ tí kú ò lórí ẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ á ó ní iye tó yẹ kó bá dé lẹ́yìn bẹ́ẹ̀ á dúpẹ́ pọ́lọ̀ ní kọjọ́ náà bá wa láyé oníye tí ó bá dé lẹ́yìn bẹ́ẹ̀ á ṣẹ̀ṣẹ̀ wá á ṣẹ̀ṣẹ̀ wá gbórúkọ ọmọ jáde no àbá àti tiwáàsí ó ti wáàsí bíta àbá àti tiwáàsí ó ti wáàsí àwọn owó kan náà gbọdọ̀ jáde bó ṣe àwọn àdúrà kan tí ó ní èpè díẹ̀ nú. Eh, àwọn àdúrà kan tí ó ní kó di ìpinnu ẹni tí ò bá fẹ́ kọ́ mọ̀ wọ́n ya wèrè lọ́dún ní kọ́kọ́ wọ́n bá kò kí ń rí gbogbo ń tọ́ bá ti wá bálákò rẹ lówó máa mú bọ̀ wá ah. olùsìkọ́ wọ́n bá pọ̀ rẹ́dì wọ́n ti rí kó dìdì ọ́ ṣètọ́ ọwọ́ àyọ́ jáde ní mú ojú mẹ́lá jáde sọ́dọ́ kọ́ mọ̀ lọ́yà wèrè abẹ́rẹ́ nǹkan gbogbo akó dìwọ̀n yẹn náà wọ́n wà fi dìwọ̀n gbogbo àbíwò tó afẹ́kọ́ máa rí ó sórí ire lọ́dún nìtọ́ ọ̀fẹ́kọ́ máa rí ó sórí ibú torí pọ́nà ọba àlejò ọlábẹ́ pé orí ibú fáwọn kan bóò ni ọmọ tèmi ò ṣe ní sí ń bẹ́ẹ̀ bóò lọmọ tiẹ̀ náà ò ṣe ní sí ń bẹ́ẹ̀ ẹ jẹ́ kó kálukú wá ó fọwọ́ bá pò gbogbo nta bá bá ń bẹ̀ káwá fi lélẹ̀ gbogbo àwọn kóòdù wọ̀nyẹn yóò wá jẹ yóò wá jẹ àwọn èèyàn sẹ́bọ̀ kan lọ́wọ́ ládùúgbò wà yìí lọ́dún kan na kan nígbà wọn náà nìyẹn ẹ̀yin wọ̀nyí náà lẹ lé wọn débẹ̀ ẹ̀yin èèyàn wa yìí náà lẹ kankan tí ń wá lóṣù láwọn lówó kan tí wọ́n mọ̀ pé ti ń ṣe náà

ẹni tó bá mọ̀ ọ gbọ́dọ̀ tún máa ṣe àwọn dáadáa míì lábẹ́lẹ̀ sáwọn àbá kí ṣe torí nǹkan torí pé sacrifice lòun náà ṣe ìwọ jí làárọ̀ tiẹ̀ lọ ó ní tó múdé lálẹ́ òun jòkó lẹ̀ yìí pé àwọn ọmọ yín òun yín kọ́ wọn lẹ́sìn àwọn ọmọ kọ́ wọn tóun náà bá lọ tóun náà gba lọ ta ló fẹ́ kọ́ wọn ṣé náà láàárín jùlọ nínú ìlú tá a wà a mọ bí àwọn èèyàn ti máa dààmú wa pé a nídìí àbá o ẹ̀dàkùn a nídìí àbá níbi báyìí a nídìí àbá níbi báyìí kó wá tẹ́tí pé ẹni tọ̀hún ló jòkó lẹ̀ kọ́ máa kó àwọn kan gbọ́dọ̀ tí bẹ́ẹ̀ òun náà nílé dá bùkátà ara rẹ̀ gan bọ́ bẹ̀lẹ́ pé yọ̀ ya yọ̀ bọ́mọ. ẹ̀yin ó sì jẹun tó wù ẹ̀yin ó na tó wù ẹ̀yin lo tó wù òun ọmọ wa fọwọ́ ra wọn nulẹ̀ tí àwọn owó àwọn ojú ọlọ́run náà ni o ni ní náà lórí lájẹ ni eji tí mo sọ yìí lọ́dún náà káwọn tiẹ̀ tún sọ àwọn sórí tó tún kọ́kọ́ tẹ̀lẹ̀ ṣùgbọ́n tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé nínú sátẹ́jì tó fi gbowó lọ́wọ́ àwọn èèyàn <laughs> ni o gbogbo àwọn ń bẹ jọ́nà n mo kọ́kọ́ sọ̀rọ̀ àwọn kan wá láti ìlú kan lọ́dún torí mi àtàwọn àtàjọ sùmùrà kàrà jọ kó tira báyìí nàbà yẹn sọ àà ilé ìtòsè yìí ṣíríkù ni àwọn gánmà pé ṣíríkù ni kí ló ṣe ń jọ náà ọba ní oníbà kọ ọba kò ọba mú owó kẹjáde ilẹ̀ rẹ̀ ilẹ̀ láti ń ṣe gbogbo dáadáa tá a ṣe láyé ọyá wọn náà mú tiẹ̀ wá ogun tọ́ba ní wọn náà máa wá fi owó lélẹ̀ bẹ̀ látòrí bíi one thousand sókè jù bẹ́ẹ̀ lọ ni káàsì máa mú wá pé wọ́n máa wá sọ fún ilẹ̀ yìí pé ilẹ̀ gbémi náà ṣe dáadáa láyé mi kí n tó jáde ilẹ̀ ìjẹ́mi náà orí dáadáa gbèsè lórí rẹ abẹ́rẹ́ ẹ dákun ṣé ilẹ̀ láàpẹ̀ ni àbọ́lọ̀ ń ṣé ilẹ̀ lẹ́yẹ ká máa bẹ̀ ni àbọ́lọ̀ ń tọ́ dálẹ̀ àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn mọ̀ jáde láti ti ìjọ náà tí wọ́n sì fi owó tó lẹ̀ ìjọ ọ̀họ̀ bẹ́ẹ̀ náà ni láàbá táǹkọ̀ ó ṣe é tán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ti họ àmọ́ ní káàbá àwọn tó máa lọ kọ́ máa gbọ́ ohun tí ń sọ yìí náà ẹ fún mi máa kẹ́lá kù àgọ́dọ̀ báyìí gbogbo ẹ̀yìn tẹ́ torí gbogbo ẹ̀yìn náà lẹ jáde lẹ náwó nísìn nítòsí ṣe yẹn ẹ máa rò pé nítòsí da ṣíríkù nìyẹn nú ẹ̀sìn o bí ìbá sọ̀rọ̀ bí ọlọ́run ó léèrè o èyí pé nǹkan mi lẹ́yìn ọlọ́run èyí ni ẹ máa mówó wá kẹ́ ẹ máa wá pé ilẹ̀ gbogbo ẹ̀yìn náà sì ń jáde ẹ mówó wá ẹ máa pé ilẹ̀ ẹ̀ ṣàìmọ̀ kó bẹ́ẹ̀ kàn fẹ́ gbowó lọ́wọ́ yín ni kò gbáǹtà bí yà síbẹ̀ yẹn náà ní òun ni bókọ̀ wa náà bá ti lé àwọn àfa káàkiri báwa náà ò sojú ṣe tọ́ ká ṣe tọ́pọ̀lọpọ̀ náà fi ń ronú gbogbo olówó ṣe rówó gbà lọ́wọ́ yín torí ìdí eléyìí gbogbo ẹ̀yin wá rí bẹ́ẹ̀ nínú ọlọ́run ẹ wo ìlànà tànẹ́bì gbogbo orun tó wù kó lè dé ẹ̀yin ẹ dúró déédéé lórí ka àwọn

wàsíyà tó ti wà sáájú nìyẹn wípé ní lánúmìn alánúmìn àni rọ̀túlìn. lè nì báwọn ò ní nígbàgbọ́ náà jíṣẹ́ kan àyàfi kó mú kan wá báwọn kó mú kan wá. tó yẹ pé iná kan wà láti sánmà yóò wá gbé nǹkan yẹn kú onílẹ̀. ọlọ́ni ìlà nẹ́bì sọ fún wọn yí pé ṣe báwọn òjíṣẹ́ ti wá lóníranran ànábì Núà wá ànábì Músá wá ànábì sọ́ọ́lì wá gbogbo wọn náà lẹ béèrè mùjísà lọ́wọ́ wọn tọ́pọ̀lọpọ̀ wọn sì ṣe mùjísà fún yín wàbílẹ́dí kúlùtùm pẹ̀lú àwọn eléyìí tẹ́ wí pẹ̀lú tẹ́ sọ yẹn abẹ́nìkan pẹ̀lú eléyìí tẹ́ sọ yẹn bẹ́ẹ̀ ti sọ náà tó ǹjẹ́ torí ẹ̀ tẹ́ nígbàgbọ́ sí wọn abẹ́nìkan eléyìí tẹ́ sọ yẹn tẹ́ ní tí wọn ó ṣe ìtìsíwájú kan gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹni tó bá yín mú ràkúnmí jáde bí àpáta ẹni tó gbé ẹran kalẹ̀ tí náwó láti sánmà tó gbé lọ gbogbo eléyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ẹ̀rẹ̀ tí wọ́n ṣe tí wọ́n ṣe ọ̀hún ǹjẹ́ bákan náà fàlìmá kọ́tàlì tùmùún lẹ́yìn ìgbà náà kí ló dún dédé tún pa àwọn ànábì ọlọ́run tààrà sí yín èsè yín dẹ́ tún pa àwọn ànábì ọlọ́run tààrà sí yín èsè yín dẹ́ ń bá wọn jà èsè yín tó ṣe yí pé ìtẹ́ béèrè wọ́n tún ṣe ẹ̀tún wá wò tún fi pàdé wọn ìyẹn làbá kẹtìr làwọn fi sọ yí pé ẹ́ falima kọbaltumu òbí tẹkisibi wàlẹ̀ mọ̀ká aláfà abẹ́rẹ́ nǹkan èé ṣe tó ṣe pé níta ẹ béèrè tẹ ni wọ́n ṣe wọ́n ṣe ṣùgbọ́n bàbá tó ṣe tán náà àdéhùn tẹ jọ ní ẹ padà yá parẹ́ wọn wà ní limada èé ṣe yín. kọbaltumu òbí tẹkisibi wàlẹ̀ mọ̀ká aláfà ẹ tún fi irọ́ náà lẹ́tọ́ fi pàdé ntẹ́ ǹjẹ́ ìjọsọ tẹ́lẹ̀ ẹ yapa àdéhùn kọ́dà wà lẹ́mọ̀ ánẹ́dà ẹ tún yíjì ká ọ̀rùn tiwọn ẹ tún kọjá àlà ọkọ̀tà tùmọ̀ ẹ nínú wọn èé yín tẹ̀ ń pa wọn. إن كنتم صادقين tó bá yẹ kó dodo lẹ́ ń sọ tó dénú ẹ̀mí yín tẹ́ nígbàgbọ́ òdodo pé bẹ́ẹ̀ gbọ́ lọ́wọ́n bá gbọ́ lódodo ó sì á pé kọ̀ǹdíṣàn ló gbé yàn lé kó tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ kése kọ̀ǹdíṣàn lọ yẹ kó gbéyàn lé kó tó di pọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ́ẹ́ tọ́ba àwọn kan fẹ́ mi màá nígbà màá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n tọ́ba ti fẹ́ mi ìní gbọ́ lọ́wọ́ bá gbọ́ rárá ìsìláàmù gangan ò tí wọ́n wọnú ẹ̀mí rẹ̀ ẹ́ẹ́ kọ́kùnrin kan máa sọ wípé àbí kóbìnrin kan máa sọ wípé ẹ́ torí ẹ́ẹ́ ìbáṣẹ́sìn rẹ̀ eléyìí pọ̀ dáadáa táwọn ni o nba sẹ́sìn rẹ̀ ẹ̀rí ìgbà tó ní òsì ṣe tí ò sí òdúró déédéé adékò wọ kankan fúnra tẹ́lẹ̀ ìsìláàmù yẹn òun wọ náà tẹ́lẹ̀ wọ kankan ọ̀gbọ́n tí ń jẹ́ ìsìláàmù yé wọ kankan ọ̀gbọ́n tí ń jẹ́ ìsìláàmù yé tẹ́lẹ̀ tó bá yẹ kó bá gbọ́n tí ń jẹ́ ìsìláàmù yé tẹ́lẹ̀ ni kò ní nídìí wípé ní kọ wá sọ wípé nígbà tó ń wò ti ṣe déédéé ní òjò kúwọ́ náà ṣe déédéé pé òun ò ní ṣe kíni o òun ò ní bá a ṣe ìgbà tí ò ti ṣe déédéé lọ́jọ́ kó ń lọ sí islam mọ́ ń gbọ́rọ̀ yẹn lọ́dọ̀ àwọn ènìkan jò ní. alóbìnrin nìkan sọ pé ẹ torí ẹ ló yẹ kó wọn gba islam o torí pé ìgbà tó ń lọ wọn fẹ́ wọn òun ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé ó lóun ṣe islam ó ní bá ti fẹ́ wọn kó wọn ṣe islam ṣùgbọ́n òun fẹ́ padà fẹ́ tán òun kó kó ga lọ́jọ́ kó má gbéra ẹ lórí condition tó bá ti gbéra ẹ lórí condition ò ní sẹ́sìn bó ti yẹ kó sẹ̀sìn o wọ́n yẹ gbéyàn lórí condition yẹn náà torí condition gba ẹ̀sìn ó ń ṣe ẹ̀sìn ní tìtorí tọ́lọ́wọ́n ọba torí ìdí eléyìí jàmá ọlọ́wọ́n ọba àlejò ọlá ń sọ fún ànẹ́bì kẹ́mi ànẹ́bì ó lè balẹ̀ ó sì tún sọ tí wọ́n ti ṣe ṣáájú pé ra ànẹ́bì tó bá yẹ pé tí wọ́n ń sọ ni wípé àwọn àrètí mùjísà kan lọ́dọ̀ rẹ̀ ànẹ́bì àbí wọ́n ṣe ṣe síkan fún ọ mẹ́jì ọjọ́ lójú àwọn nǹkan náà ti wá ṣáájú nínú tí wọ́n sọ nìyẹn wọ́n ń sọ wípé àwọn onínígbàgbọ́ kankan tó jíṣẹ́ kan tó bá wá àyàfi kó mú àwọn mùjísà kan wá tòun ti bẹ́ẹ̀ àwọn wọ̀nyí mú mùjísà wá wọ́n mú àwọn oríṣiríṣi mùjísà wá fún wọn tòun ti bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó múnádóko tòun ti bẹ́ẹ̀ ń kọ́. wọ́n tún bá wọn jà ní wọ́n tún takò wọ́n ní wọ́n tún pè wọ́n nírọ́ ní dépò pé wọ́n pa nínú wọn. ọlọ́lẹ̀ èsè tẹ̀sí bẹ́ẹ̀ tó bá yẹ kó dodo lẹ́ ń sọ. ọlọ́wọ́ bá lè tọ́lá wa ní bá yín ká dàbù. fàyín ká ìra nẹ́bì. tí wọ́n bá lọ pè ọ́ nírọ́ wọ́n ti pa àwọn òjíṣẹ́ ta ara ṣáájú náà wọ́n ti pè wọ́n nírọ́. Fàkọ́dí kò díbà rúṣùlù ni o. Fàkọ́dí kò díbà rúṣùlù mi kọ́bìnrin kàjá ó rí báyìí náà. wọ́n ti pa àwọn òjíṣẹ́ ta ránṣẹ́ ṣáájú náà wọ́n ti pè wọ́n nírọ́ ṣáájú tìrà nẹ́bí. já òbílẹ̀ iná. àwọn tá a wí yìí oríṣiríṣi àwọn ẹ̀rí ni wọ́n gbé wá tí wọ́n wá gbé bá wọn láti lè fìdí ọ̀rọ̀ múlẹ̀. ọ̀rọ̀ àbáwọ̀ ibnu Kathir wọ́n láwọn tá a wí wọ́n mú àwọn bàráyìn wàlẹ̀ ujaj àwọn ẹ̀rí tó bìdí múlẹ̀ oníranran ẹ̀rí òun ni wọ́n mú wá fún wọn. Mhm. kódà wọ́n tún a fún wọn ní tírà ẹ̀rí a fún wọn ní tírà zubur zabura ẹ̀rí ńbẹ nu wọn tá a fún tírà àwọn tírà tá a fún ẹ̀yí tòun ti bẹ́ẹ̀ wọn nígbàgbọ́ sí i. wáyé ti ta arábìnrin. bẹ́ẹ̀ náà ni àwọn ìwé eléyìí tó ṣe wípé. ó kílíà gbòò àwọn ìwé eléyìí tí ó máa sọ fún wa wípé ní àwọn tó ṣáájú nù ìwé náà àwọn ọlọ́run ọba alábi ránṣẹ́ eléyìí tá a tún mú wá náà àwọn ọlọ́run ọba alábi ránṣẹ́ torí kò sí tíra kan tí ó dé sorry ó wá ṣáájú tíra ẹnìkan tuntun kọ́ àwọn tíra tó pọ̀ ní bó pé ìtọ́ gbajúmọ̀ ni wípé zabura dawuda kìí ti dáúdà nìkan léyìí tó fi jùmọ̀lẹ̀ nù ọ̀rọ̀ gbogbo àwọn tíra tó náà ọlọ́run zabura náà ní jẹ́ wọ́n máa ń pè àwọn náà ní zabur zubur òun náà pè ní zubur lápapọ̀ ṣùgbọ́n kan bẹ gẹ́gẹ́ bá àlekọ́lá Musa al-injil òun lọ́wọ́ bá alẹ́ kọ́lá sọ̀kalẹ̀ bá anabi wa Isa suhuf òun ni tànàbí wa Ibrahim gbogbo àwọn wọ̀nyí lápapọ̀ yìí ọlọ́run ní gbogbo ẹ̀ àti fáwọn ànábì ọlọ́run ṣáájú náà ní tírà wípé ká fi jíṣẹ́. wọ́n mú àwọn oníranran ìdí ọ̀rọ̀ wá fún wa. àbáwá Ibn Kathir. wọ́n ní wàlìkìtàbẹ̀lì munir táǹsọ̀ yìí wọ́n ní ayé alibayin aliwadi olùjẹ̀lì òun náà ní tíra tó fojú hàn tó kílẹ̀ àgbò tòun ti bẹ́ẹ̀ ṣé wọ́n gbà gbọ́ ni wọn nígbàgbọ́ sí i ọlọ́run wá fi tẹ̀lé pẹ̀lú àyà tó tẹ̀lé yẹn láti lè fìdí àwọn ọ̀rọ̀ kan múlẹ̀ ń bẹ̀. dáa. náà. وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. ọlọ́run bá bá àlékè ọlá sọ fún wa wípé ní a sọ àwọn tíra kalẹ̀ a mú àwọn tíra oníranran wá léyìí tó ṣe wípé àwọn tíra wọ̀nyí ọ̀rọ̀ àwọn ọlọ́wọ̀n ọba òun la fi síbẹ̀ àwọn àlàyé nípa bẹ́ẹ̀ ti gbé ayé òun la fi síbẹ̀ ṣùgbọ́n ọlọ́run ní báwọn nǹkan wọ̀nyí bó ti wá wá tó náà àwọn yóò torí ẹ̀ wọn nígbàgbọ́ àwọn yóò torí ẹ̀ wọn àtẹ̀lé ti ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́ni a fún wọn ní àwọn zubur abẹ́ẹ̀kọ́ lẹ́yìn tó ṣe yí pé zubur yìí nínú àwọn abọ́tẹ́lì sírù kan àwọn sọ fún wa yí pé òun náà ní tíra ti irú àwọn tíra ta fún anabiwa Ibrahim àwọn míín sọ yí pé alikitabel muniri yẹn wọn lòun náà ní Taurat wàlí Injil àti kẹ́ni àti alikur'an àwọn kan sọ yí pé taba ni kitabul munir òun ni tàwórẹ́tà ati zebura gẹ́gẹ́gẹ́ àti ntíngẹ́ injil ala kulli hal taba sáà ní zobor àti kitabul munir gbogbo ẹ̀ náà la náà làwọn làbáwá ibùdó kẹ̀sì làwọn fi sọ yìí pé àwọn tíra tá à ń dákọ̀ yìí pé tá a bá yẹ ti lè dákọ̀ wọn yìí pé àwọn tíra kò sí ti ń jẹ́jú pé al-kutubul mutalaqatu minas sama òun ni gbogbo àwọn tíra tó wá láti sánmà tó lọ́wọ́ bá àlè tó lásọ̀kọ̀ láti sánmà. ju gbogbo ẹ̀ lọ ká má dààmú ara wa nínú ìtumọ̀ yẹn bọ́lọ̀ tí wàá sọ gbogbo ẹ̀ tó ọlọ́run ni wọn ò torí ẹ̀ gbà bẹ́ẹ̀ bá wá torí ẹ̀ gbà náà ẹ lọ mọ̀ pé kó ló ná sí o. gbogbo wọn tá ń ṣe wá sí fún tá ń kìlọ̀ fún pé fẹ́ rè tó ń lórí kankan àtẹni ó gbọ́ kó ló na fi dáyé kọ́tò lè máa ó pẹ̀mí kọ̀ọ̀kan ní ọ̀jẹ̀ kú yóò. gbogbo wa náà ní kú ọwọ́ kú tẹ̀ ń jọ kan gbogbo wa pátá láàfáyé lẹ̀ ń jọ kan ẹ lọ́mọ ìpẹ́ mi kan ò ní máa bẹ láyé lọ gbére. ẹ sì lọ́ọ́ mọ̀ wípé gbogbo ńkálukú náà ni wọ́n pé ẹ̀sán tó bá gbáyé ṣe wọ́n pè fún ntọ́ ṣẹlẹ̀ lẹ́yìn o ńkálukú wa náà là á gbẹ̀sán tá a gbáyé ṣe ẹ̀rí àbọ̀tẹ̀sẹ̀ wọ́n ní tùtọ́ ònà jaza a'malikum khayran kana am sharran òun kálukú o ọgbẹ̀sán tiẹ̀ o kùránì o sọ àwọn ọ̀pàlà sàlàyé rẹ̀ láyé kan bí gan nínú àyà mi èyí tó o bá ṣe tó o ọgbẹ̀sán rẹ̀ èyí tó ṣiṣẹ́ tó kù díẹ̀ kà tó wọ́n náà gbẹ̀sán rẹ̀ o. torí àsìkò mẹ́jẹ̀ á tó yà lọ́nà àlùkùrá níbẹ̀ yẹn mọ́ torí pé èyí a fẹ́ ká yẹn ó yẹ àti ẹlẹ́rù gbogbo wa pátá là owó tí wọ́n ní kọ́ gbà ń wíre tó ní ni wọ́n sọ. ó kú ẹni tẹ́rù ọlọ́run tí ń bá náà òun náà kú o tàbá àmà pàápù síkò àyẹ̀ká gbàtọ̀ ọlọ́run ọba bí. gbogbo àná la mọ̀ yìí pé innal manun innal manun náà yá sẹ́bi ìlú fàmà ìyàkùn. إن المنون يستبيل فمن يكن لم ينتهج برحله فكأن قد لم ينتهج برحله فكأن قد إن المنون يستبيل فمن يكن إن المنون يستبيل فمن يكن إن المنون هي السبيل فمن يقوم إن المنون هي السبيل فمن يقوم لم ينتهج برهله فكأنقدي لم ينتهج برهله فكأنقدي لم ينتهج برهله baka ankọdi lamuya ntẹhiji hubirali i baka ankọdi lamuya ntẹhiju ayé bi ma na na haja ntahaja yẹ ntẹhiju Ha? Eh? abani inalimanun ẹ eh, ní ikú tẹrí yẹn iya sẹbíìl ojú ọ̀nà fàmáyìnyà fún gbogbo ẹnikẹ́ni tó bá gẹ́gẹ́ pé lámúyántẹ igi ẹni tí ò bá ti wọ bẹ tí ò ti rìn bẹ pẹ̀lú wípé ó ṣe kẹ́ni pẹ̀lú wípé ikú dé wá bá àǹkọ́dì ó tó ti wọ bẹ̀ náà ni torí gbogbo ẹni tí bá ti bí náà ni ti ti bí ọ báyìí wọn náà ló ti ń kú lọ torí pé láàrin ìṣẹ́jú kan sí kejì tí wọ́n ti bí ọ̀hún náà ó ti dínkù kú rẹ̀ náà gbogbo àná láti wà nù ìrìn àjò ìrìn àjò kù ẹ̀rí àpèjúwe rẹ̀ àpèjúwe ẹ̀ àpèjúwe ikú bó ṣe rí ni wípé ìwọ́tọ̀ wọ lápèjúwe ẹ̀wọ̀ mọ́rúwá àbọ̀ ọwọ́ tẹ́gbí hmm? kápẹ́ tẹ́gbí bá ná ọ̀nà wáyé ọba gbé láti jọ́ fún agbóbalọ́hùn ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí gbogbo yín lọ á rí ẹni tó ṣe yí pé kẹ́hìndé bíríkìlà lòun ó ti bọ́lẹ̀ á rẹ ẹni tó wọn ní alákàrà lòun ó ti dúró á sì rẹ ẹni tó wọn pé wọn sọ pé sẹ́ńt francis lòun ń lọ alẹ́ lẹ́ni tó sọ pé ìgbòba lòun ń lọ ká sì rẹ ẹni tọ́nà tí ó dò sí àbáyé ìwé sọ̀rọ̀ wọn ẹni ọba ti dé kẹ́hìndé bíríkìlà kí ni ó ṣe yóò bọ́lẹ̀ tiẹ̀ ikú tiẹ̀ dénú òun parí tiẹ̀ nù lásán pé iye nàlmánú na ìyá sẹ́bi ìlú bàmà ìyẹ̀kùn lámúyẹ ń tẹ̀hí òbèrà àlìyé bákà àǹkọ́dí. iye nàlmánú na ìyá sẹ́bi ìlú bàmà ìyẹ̀kùn. òwò sí tóun náà ti wà nù mọ́tò ẹ ní kò tí wà lójú ọ̀nà jẹ́mà káàdì ju àyà òun náà ó ti kíni òun ó débi tí ń lọ torí ìdí eléyìí àti kúlò náà fi ń za ẹ̀kọ́ tó lè máa ó gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ni ó tọ́kú o. wàyí èyí tá a máa wá sọ fún gbogbo ògbà ní pẹ́tọ́ pé kú nìkan lòpin ìrìnàjò ẹ̀dá ni kò bá dà tá a bá kú tán á tún ṣe sí lóun tá a gbáyé ṣe lọ́lọ́run sọ fún wa pé wọ́n ó kálukú lẹ́sàn-án tá a bá gbáyé ṣe. tó bá ti jẹ́ ọ̀gbẹ́ni wọ́n jí èmi dìde wọ́n jí ẹni tá a gbé gìnà sí iná. wà ó ní gìnà ìjà ń. tá a wá bírú ẹni bẹ́ẹ̀ wà lìjánná. kàlíbà. ọlọ́nirú ẹni bẹ́ẹ̀ ló jèrè jàmá. sẹ́rù eléyìí ń bẹ́ẹ̀ nú ẹ̀mí wa àwọn wo làwọn á rí pẹ́ni tó jèrè láyé lójú wa ẹni tó kírun àsùbá tó kì í ní jàmá lójú ẹlòmíì kò jèrè òun lẹni tó sì jèrè ẹni tó kírun àsùbá ń jàmá pàápàá jùlọ lọ́kùnrin tó kírun àsùbá ní jàmá ní mọ́sálásí òun lẹni tó jèrè ṣùgbọ́n táwọn èèyàn ó rí kó jèrè òun lẹni tó ṣe one nine èèyàn yahoo tó wá sógun kan tó wá dé àwọn èèyàn ni ah! àwọn ti jèrè ayé yìí ọ̀rọ̀ amọ́tò ńláńlá wọn ni àwọn yẹn ti jèrè ayé kò bá wàá dijọ́ gbẹ̀ndé àlìkìyámà kó wá gẹ́sí pé ìtọ́lọ́ọ̀bà àlékè ọlá sọ yìí bóun gbá àwọn yẹn kan jìnnà síná ọlọ́run abẹ́ ọbí tá a dé yìí dákun kàwá náà kún náà tó ta ní kété síná o ọlọ́run dákun kàwá náà sún náà tó ta ní kété síná o kó kó wá fi wá sún náà tó fi wà lìjẹ́ náà kábàá lè jẹ́ni tí ó jèrè ee eléyìí nẹjọ́ wa mùsùlùmí o tọ́lọ́run sọ fún wa yìí o pẹ́ni tó ẹ̀ntọ́lọ̀ lẹ́n tó jèrè lọ́dọ̀ tòun lè yí o èyí tí ó ń bá àwọn ayé ń bá táyẹ kọ́ léèrè jẹ́ o bóò náà bá sì sin bóò náà bá sì kò kó sì ń sin lọ́wọ́ náà pé kọ́ lówó tọ́lọ̀ bá lówó láyé o owó àláàdí náà ń bẹ o bó sì lówó tó pọ̀ tọ́ba láti ṣètò ọlọ́run tó tẹ̀ lófin ọlọ́run ọba ẹ̀mí rẹ̀ balẹ̀ o ó ń lè fọkàn balẹ̀ o eléyìí ni kó kálukú alóòní lẹ́mí o eléyìí lẹ́yìn kó pàtàkì o. gbogbo pọ́mọ ọ́sù gbogbo ọ́sù ọ́sù rẹ yọ jẹ́ sí pé yọ máa wà lórí pé o wọnà náà retí pé wọ́n náà fẹ́ kọ́lọ́wọ́ ká náà sílẹ̀ ta ní kété o torí kọ́lọ́wọ́ bá pé ẹni tóun bá ta ní kété rẹ̀ rẹ̀ wá lọ já sálì òun ló jèrè lọ́la o ọlọ́ni ká mọ̀ báyé ṣe kéré tó báyé ṣe kéré mọ́ ọlọ́láyé tẹ̀rí yẹn kò sí ti ń jẹ́ sẹ̀mí ayé tójú ìtànjẹ lásán lọ ìtànjẹ lásán ni lábẹ́ lọ́rọ̀ tó sọ fún wa pé ajẹ́sí pé ànásù nìyáàmù wáyé dáàmà tó ń tábà o àwọn èèyàn sùn fanfan láyé wọ́n sùn ìsẹ̀mí ayé tá ń lò yìí gbígbà sùn ni tá a bá jí látò tá a bá kú látò jí hmm? tá a bá kú òun látò jí. <laughs> ọ̀rọ̀ ni torí pé ayé ọ̀já mọ̀ nkankan ayé ọ̀já nkankan lórí wípé ayé yìí tọ́nà ọba àlekè ọlásẹ́kọ̀ bàmá ń sùn sí àánì náà wà kó dìkẹ́ làlì jẹ́nà fàkọ́dí fáàs afáwa alhafid ibn kathir kọ́nà kọ́ba ayọ́nú sí wọn wọ́n mú àwọn àdíìsì kan wá níbi pẹ̀lú àwọn rìwáyà tó tó mélòó kan á mú bí rìwáyà kan àbí méjì nú ẹ̀ èyí tó wá látọ̀dọ̀ bá wa Abu Hurairah kọ́nà bá ẹni tí wọn wọ́n lè jìtì ọlọ́run sọ fún wa yí pé mawdi ohun sọ́ọ̀tì fil janna khairu mina dunya kó lè pa àti ẹ̀rí àyè kan lálì janna téèyàn ń jẹ gbáǹbẹ̀ ó sì lóore ju gbogbo ayé pátá lọ àti ti ń bẹnu ayé abẹ́rẹ́ pé káàtì ẹ̀ sọ́pá àti ẹ̀tún ríṣẹ́ kálá bá lọ rí àyè kan láti jẹ́nà tó wáyé pé láti àyè yóò ẹni yìí ń jẹ gbáǹbẹ̀. abẹ́gbọ́ kọjá pa àti ẹ̀tún ríṣẹ́ àní káàtì sọ́pá rí kápá rí pé èèyàn ń jẹ gbáǹbẹ̀. ẹ́ ó lóore ju ayé àti tuntun mẹ́nu ayé lọ. abẹ́rẹ́ à ń kó kò tí ẹ̀ sẹ́gbà láti jẹ́nà hmm? torí ìdí eléyìí. ọ̀rọ̀ tá nẹ́bí sọ yẹn sallallahu alayhi wa sallam ó yẹ kó ṣe mi àti ẹ lójú kòkòrò wọ́n lẹ́yìn náà nẹ́bí wa ní ìkọ́rọ̀wù ìṣí ìtùntọ́wàwù yẹn abdullahi bùnà amúrù bùnà ayásí kọ́lọ̀mbà ayọ́ni sí wọn. nínú èyí tí èyí tá a kà lẹ́ẹ̀kan mẹ́nu sọ̀hí bukhari àti sọ̀hí muslim eléyìí ni muslim àbá imam ahmed àdìsí àbá abdullahi bùnà amúrù bùnà ayásí wọn lè jìjì ọlọ́run sọ fún wa yìí pé eléyìí fẹ́ sọ fún wa ntí yẹn náà lè fi lẹ́tọ̀ọ́ sí kéèyàn wà lè jẹ́ náà rí o gbogbo ọtí wọn náà fẹ́ wọ iná ọ̀hún nínú tó lè là ọ́ bẹ̀ òun lè léyìí o. anabi ní mani ahaba an yuzazi a anin náà ẹ anabi sallallahu alayhi wa sallam anabi ní gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ an yuzazi a anin náà pé kọ́lọ́hún ó là ń kó níbi iná wà an yudkhila àlìjánná pé kọ́lọ́hún ó sì fi ń wà àlìjánná fálítù dèríkì ú mànìyàtò ú kóńtò wọn yà jẹ́ sí wípé tíkú rẹ̀ ọba dé tíkú ọba pa kíkú ọba. wà wà yúmínú billah wal yawmil akhir kó nígbàgbọ́ tí ọlọ́wọ́ bá kó sì nígbàgbọ́ ní ìjọba ìlànà kìámà wàlíyàtì ìlànà kóun náà sì máa ṣe fáwọn èèyàn máa yọ̀ hípù ú ntóun náà fẹ́ kásì fún wa ń yúta ilé ìpín kásì fún un eléyìí jẹ́ kókó kan gbòógì tí mo ní ṣe kíni tí mo ní rálì jẹ́ nínà ǹjẹ́ ntí wọn náà ń wù sọmọ làkejì rẹ sọ yẹgbà tọ́wọ́ adélé jẹ́ gbàtà ṣe bẹ́ẹ̀ sí ọ agẹ́sí wípé ìwọ náà gbọ́dọ̀ wúrú nǹkan bẹ́ẹ̀ torí ibi ẹlẹ́yìí jẹ́ máa wá ọlọ́wọ́ bá lè kọ́lá padà yà náà ikú amẹ́lẹ́ àyà tó dùn níyà ìlà mẹ́ta olùgúrú. ọlọ́run ní ẹ lọ mọ̀ ẹ́ pẹ́sẹ́ mi ayé ọ̀jẹ̀ nǹkan kan lásán ni. ìlà mẹ́ta olùgúrú ilé ayé ọjẹ́ nǹkan kan ìtànjẹ lásán lọ́wọ́ à ń bẹ̀ kámẹ́jẹ ọmọ tàn wá jẹ gbogbo yìnyín ayé kámẹ́jẹ kọ́ tàn wá jẹ ayé ọjà máa ń kankan lànàbí fi sọ fún wa yí pé kálí màbá yẹ ti kéré tó làwùká náà ti tún nìyà táàdìlù jàná àbáwúdọ̀ máa sàkọ́ níní akáfìrà ń ṣúrú bàtàlímà sallallahu alaihi wasallam ànàbí ń tọ́ba lọ jẹ́ sí wípé ayé ọba ṣe déédéé apá ẹ̀ fún ẹyọ kan ni jẹfẹ̀rí ọba tí ní nǹkan kan tó wù nù ayé ó bẹ̀rẹ̀ fáyọ̀ jámẹ̀ nǹkan kan ìyá túnìyá àkọ́ńlómìnà lẹ́kọ̀ọ́lìlì ẹ̀ wá síkù wá àdánlómìnà bẹ́lìlì. ìyá túnìyá àkọ́ńlómìnà lẹ́kọ̀ọ́lìlì wá síkù wá àdánlómìnà bẹ́lìlì. abájẹ́ ká mọ̀ báyé ti ma ó kéré ju tíbi ń kéré lọ gbogbo ẹni tóun náà bá wá ní para àwọn ayé òun náà yẹ̀yẹ́ ni o gbogbo ẹni tó bá ti ní para àwọn kóun náà bẹ́ẹ̀ láyé ẹni yẹ̀yẹ́ náà padà dá o abẹ́ náà bá ní kíọ́lá kọ́lọ́n kó sànú àwa náà kọ́lọ́n kó fi wá sínú ẹrú tó wà lìjẹ́ náà iṣẹ́ wọ̀ lọ́lọ́ ti sàlàyé fún wa o káwá kọ́lọ̀ nǹkan ti ká tún ti wọ̀ lálọ́ wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahabi wa sallam wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.